وعلى آله وصحابته أجمعين قال المصطفى صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إذا نودي, إذا نودي بالصلاة إذا نودي بالصلاة فأتوها وأنتم تمشون وعليكم السكينة فما أدركتم فصلوا وما فاتكم فأتموا وفي لفظ إذا سمعتم الإقامة فامشوا إلى الصلاة وعليكم بالسكينة للصلاة فلا تأتوها وأنتم تسعون وأتوها وعليكم السكينة فما أدركتم فصلوا وما فاتكم فأتموا فإن أحدكم إذا كان يعمد إلى الصلاة وهو في الصلاة وقال المصطفى صلى الله عليه وسلم من صلى لله أربعين يوما في جماعة يدرك التكبيرة الأولى كتبت له براءتان براءة من النار وبراءة من النفاق صلى الله عليه وسلم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba tí ó tún jí wa ní àárọ̀ ọba náà lọ́ba tí adúpẹ́ fún àdáàbò lè mọ́ṣí ilẹ̀ sọ́lá nínú àwọn nǹkan tí a ní bùkátà sí nínú àgbọ́yé ẹ̀sìn wa òun náà ni ẹ̀kọ́ tó yẹ ká ní nípa tí a bá ń lọ sí mọ́sálásí ilé ìjọsìn wa anabuwa muhammadu sallallahu alaihi wasallam gbogbo nǹkan ni ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ òjísọ́lá muhammad sallallahu alaihi wa sallam ó ní inna ahadakum idha tawadda'a ẹnì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá ń lọ sí mọ́ṣáláṣí ẹ gbìyànjú kẹ́ ẹ àlùwàlá láti lé kìí ṣe láìfi kéèyàn ṣàlùwàlá ní mọ́ṣáláṣí àmọ́ èyí tó dáa jù ó kéèyàn ṣe àlùwàlá láti lé àdábìnrin tẹ́ni kọ̀ọ̀kan yín tẹ́ bá ṣàlùwàlá láti ilé fa ahsana tẹ́ ṣàlùwàlá náà dáadáa wàá tẹ̀lé masjida tẹ́ wọ́n bọ̀ wá sí mọ́ṣáláṣí la yuridu illa sọ́lá kò sí nǹkan kan tẹ́ ń torí ẹ̀ wá mọ́ṣáláṣí tí ẹ bá jẹ́ pé torí irun tẹ́ fẹ́ kí ń bẹ̀ àdábìnrin lamu yakhtu khutwa ẹnì kọ̀ọ̀kan yín ẹsẹ̀ kọ̀ọ̀kan tẹ́ ẹ bá ń gbé báyìí illa rafa allahu biha daraja ọlọ́run sì máa fi fún yín nípò lọ́dọ̀ ọlọ́run ti gbẹ́sẹ̀ kan ọ̀gá nípò lọ́dọ̀ ọlọ́run ọba tó ń gbẹ́sẹ̀ kejì ọ̀gá nípò lọ́dọ̀ ọlọ́run tọ́ba tó ń gbẹ́sẹ̀ kẹta ọ̀gá nípò lọ́dọ̀ ọlọ́run jẹ́mọ́ ọ̀gá jù ẹni tí rẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lé ní ẹ bá ní kí ló dé aláàjì ẹ̀ ń kírun lé ní àní mọ́sálásí jìnnà síríìtì kejì lọ́wà la ilaha illallah nígbà tí kò sí ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn àgbákò tó ṣe àwọn mùsùlùmí lé ní àgbákò àwọn àfáàn àdánwò tó bá mùsùlùmí lé ní sẹ́ táà ń yanjú lọ́tà àríyanjú tán yìí àwọn àfa àlọ́fà yìí tọ́pọ̀ dùn bẹ́ẹ̀ àṣẹ yìí máa gbé ẹsẹ̀ lọ mọ́ṣáláṣí àṣọlọ́ wọn máa fi yọ ẹsẹ̀ kúrò nínú ọrùn yẹn ni bọ́lá bá ti fẹ́rí jiyàn ọ̀nà ó sì fún yàn bọ́lá bá ti fẹ́rí jiyàn àlàáfíà ó tó yàn la bọ́lá bá ti fẹ́rí jiyàn èèyàn níjìyà sáré wájú àlùkìyàmọ̀ èèyàn níwà ní wàhálà nínú tí máa mọ́lọ́ fẹ́rí jiyàn ni ìgbésẹ̀ kọ̀ọ̀kan tá a bá ń gbé lọ mọ́ṣáláṣí kọ́lọ́ mọ́ṣáláṣí àforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa ànábì ní ọlọ́run ó gbé ga tí wọ́n ti ń gbé ẹsẹ̀ kọ̀ọ̀kan wàhátọ́ ánàwó kọtíhà ọlọ́run ó sì máa pa ẹsẹ̀ rẹ̀ rẹ́ àtà ayédèkúlà ní mọ́síjìdá títí tí ó fi wọ inú mọ́sálásí fàyídà dákàlà ní mọ́síjìdá tọ́ba tó wá wọnú mọ́sálásí káànà fi sọ́lá máa káànà ti tàbí so yóò ṣe rákà méjì tá a pè ní tahiyatul masjid ànábì sọ nínú ìgbà wa kan pé ẹnìkọ̀ọ̀kan yẹn gbọ́dọ̀ jòkó ní mọ́sálásí tẹ́ bá wọ mọ́sálásí àti kẹ́ẹ̀kọ́ kí tú rakas kẹ́ẹ̀tọ́ di pé ẹ jòkó lẹ̀ sínú mọ́sálásí nínú masjid ànábì ní tónítọ̀ ọ̀hún tó bá kírun raka àti ènìyàn tán tó wá jòkó lẹ̀ lókùn ìgbà tí bá ń retí irun bí wọ́n mọ̀ fún ládàá bí ìgbà tí ń kírun náà ẹni tó jòkó mọ́sùkì gbogbo àsìkò tó fi jòkó ẹ̀ ládàá bí gbàtẹ́ ń kírun ni wọ́n fún ó sì jẹ́ kí èèyàn máa lọ mọ́ṣáláṣí wa tusalli alayhi al-malaika ma dama fi majlisi gbogbo àti bá jòkó tí ń retí irun àwọn màláìka àwọn màláìka tí wọ́n ń bẹ nínú mọ́ṣáláṣí wọ́n máa ṣe àdúrà fún níbo ni níbo ni àwọn màláìka máa ń gbé níbo nínú mọ́ṣáláṣí àwọn àlùjànnú ńkọ́ níbo làwọn ń gbé ilé ijó ilé orin ilé ọtí ilé tẹ́tẹ́ gbogbo bí wọ́n ti ń sẹ́lọ̀ ibẹ̀ náà làjọ̀nù ń gbé nígbà tí dé hòtẹ́ẹ̀lì báyìí kọ́ mọ̀ pé bára kí àwọn àjànú lòun ṣe kínní ni lòun wà ní wọ́n mọ̀ dọ́pọ̀ lọ́rùn ní tílẹ̀ mọ́ mọ́sálásí àmàláyíká wà ń bẹ̀ ló fi jẹ́ pé àìgbé fọ́tò sínú mọ́sálásí torí fọ́tò àti màláyíká àwọn ọ̀rẹ́ eré eré èèyàn tó tó ranjú lẹ̀ báyìí eré aṣọ lọ́wọ́ ni o àbọ̀ wà ní aró ògiri àbọ̀ wà nínú lẹ́dà àbọ̀ wà nínú fúrẹ́ẹ̀mù ọ̀pọ̀ mùsùlùmí lè ní eré sì ń bẹ nílé wọn eré tí wọ́n yà sínú pépà àwọn màláíkà nínú mọ́sálásí ni wọ́n máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí mi lè ní ẹnìkan sì ń fún mi ní ìròyìn ìjẹta pé mọ́sálásí kan fẹ́ àwọn fọ́tò ṣé wọn ni wọ́n gbé sí kíbùlà báyìí kò sẹ́ni tí wọ́n mọ́ṣáláṣí tòun rí àìmọ̀kánná ni àwọn màláíkà máa ṣàdúrà fẹ́ni tó bá wà nínú mọ́ṣáláṣí lókùngbà tí máa ń retí ìrun eléyìí yóò jẹ́ kí a mọ̀ pé àṣẹ pàtàkì ní fún wa láti máa tètè lọ sí ilé ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa lè ní ìkọ́mọ̀ là máa ń retí kí là máa retí jama ìkọ́mọ̀ ìkọ́mọ̀ ṣe mọ̀ pé ní tí ń retí ìkọ́ ọmọ ojoojúmọ́ lẹ́ẹ̀kọ̀kan gbà mí èyàn lè sùn gbàgbé lẹ́ẹ̀kọ̀kan gbà mí èyàn lè wọ tọ́lẹ̀tì lẹ́ẹ̀kọ̀kan gbà mí ìtọ́ lè máa gbọ̀nyàn kéèyàn máa tọ̀ nílé àbí ìdíwọ́ kan tó lágbára díẹ̀ àmọ́ kò gbọdọ̀ jẹ́ pé ojoojúmọ́ mùsùlùmí ìkọ́ ọmọ ní ọmọ ṣe kínní ní ọmọ retí nítorí ládà yìí tí àkàálẹ̀ yìí kò ní láǹfààní sí gbogbo ẹ̀ náà láàsì kójọ papọ̀ tí wọ́n fi wọn iṣẹ́ wa táàfi dọmọ àlìjánná pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba wa anabi muhammad sallallahu alayhi wa sallam anabi tún tẹ̀síwájú anabi ni man salla lillahi arba'ina yawma ẹni tọ́lọ́mù bá ṣàánú tọ́jọ́kùnrin tọ́ba ìkírun fún forty days fi jama'a ó kì í jama'a yòdìrí kù tẹ̀kíbẹ́rẹ́ tàlẹ́ òwúlá ọlọ́run sì ní kọ́ bá tẹ̀kíbẹ́rẹ́ tàlẹ́ òwúlá tẹ̀kíbẹ́rẹ́ tàlẹ́ ni Allahu akbar alákọ̀ọ́kọ́ a máa ń ṣe tá kọ́ ọmọ tá a fi wọ̀run allahu akbar anabi ni ọba takbiratul ula yìí ọba allahu akbar alákọ̀ọ́kọ́ kutibati lahu bara'atani àwọn màláíkà kọ kalẹ̀ fún pé eléyìí o ó ti bọ́ pábọ́sẹ̀ kúrò níbi nǹkan méjì bara'atun minan nari eléyìí ti bọ́ pábọ́sẹ̀ nínú náà iná ọlọ́run ò ní ju ẹni yìí wa bara'atun minan ó sì ti bọ́ pábọ́sẹ̀ kúrò nínú eh, hypocrisy mọ̀nàfìkì mọ̀nàfìkì àdínì àbí ránṣẹ́ máa ń wí nìyà àbí mọ̀nàfìkì òun lẹni tó jẹ́ pé tí wọ́n bá pèrún وإذا قاموا بعد أعوذ بالله من الشيطان الرجيم وإذا قاموا إلى الصلاة ọlọ́run ọba ní tí wọ́n bá pèrún قاموا كسالى àwọn mọ̀nàfìkì àdúgbò wọ́n mọ̀ wá lọ́tí ọ̀ wọ́n mọ̀ lọ́tí kọ̀ pé bàbá kírun sí ìmọ̀mọ́ ọmọ pé ìwà ní ìwà tó ń pàdé láàárọ̀ làwọn kan máa fojú àkírun wò mí ni ìrọ́jú wá ni ọlọ́run láwọn mọ̀dábì kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ torí wọ́n ṣe mùsùlùmí tẹ́lẹ̀ wọn ò sì fẹ́ ká mọ̀ pé àwọn ṣe mùsùlùmí àmọ́ ọ̀tọ̀ jẹ́ mùsùlùmí tó wá ń ṣèṣe sí mọ̀náfìkì ó yẹ kó fura tí wọ́n bá pè ní ó yẹ kí inú rẹ̀ ọmọ dùn kára rẹ̀ ọmọ yá ni ìpè tọ́lọ́run torí ọ̀dà lọ́fẹ́ ló lè ṣe yìí ọfẹ́ lọ́lẹ́ pàdé ọlọ́wọ́n bàrẹ̀ Allah ọfẹ́ bọ́lọ́wọ́n bàrẹ̀ sọ̀rọ̀ anabi ni ẹni tí ń bá wá ń bá Allahu Akbar alákọ̀ọ́kọ́ fún forty days wọ́n yóò kọ́ rẹ̀ kó nú àwọn mọ̀náfìkì wọ́n ó fò kọ́ rẹ̀ sínú àwọn tó fẹ́ràn ọlọ́wọ́n ọba ní kọ̀kọ̀ àti ní gbangba eléyìí ni àdìsí tí àwọn jama tabligh tí wọ́n sì gbọ́ yìí tí wọ́n máa fi ń lọ ìjáde forty days nínú àwọn ẹ̀rí tí wọ́n máa mú wá nù ipe kéèyàn fi yóò torí pé wọ́n fẹ́ bá tẹ̀ kíbrátù lè ram yóò wá fi ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ lẹ̀ fún forty days yóò wá kó lọ mọ́ṣáláṣí kan ní ìlú mi ẹ̀rí yóò bá mu àbọ̀bámu kọ̀bámu gbígbà téèyàn ń fi ẹ̀rí àdísì tí wọ́n fi ń ṣèfẹ́ ẹnu rẹ̀ nígbà wọn ní ká bá tẹkipọ́tì ra wọn ànábìrin fàṣì pé ẹ ṣẹ̀ṣẹ̀ kó jáde kú ní àdúgbò yín kẹ tó bá tẹkipọ́tì rẹ̀ ra ṣe bí mọ́ṣáláṣí àdúgbò náà wọ́n rí fàṣì nínú àwọn dẹ̀lí lu wọn ni àmọ́gbà tó ń wò kéwú ẹni tí ọba gbàgbọ́ yìí tó ń lò kéwú tí wọ́n ti wá kàdísì fún òun náà bá tẹ̀lé wọn nípa fẹ́ bí àtàrà lẹ̀ alọ́ fọ́tídèsì ni abẹ́lẹ̀ lè kírun àdẹ́mìtì ni bá kírun fọ́tídèsì tọ́jà pé ọba tẹ kíláàtì lè rà kò ní dọ́mọ́dá ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ tó filẹ̀ débi ń pa wọn èyí tó ṣe nìyí máa ń sọ̀yàn dọ́mọ náà ni jama tabiliki alamasa ìfọ̀nàmọ́ àwa jọra púpọ̀ alu sunna wọn máa ń pè wọn alu lubidia sí alu lubidia àwọn yẹn máa rò pé nǹkan kan náà lájọ ń ṣe lójú jẹ́ pé táwọn bá lọ lè wúwà kan nínú ẹbí àbínú ara ẹ̀ẹ́dì tí wọ́n máa náwó sáwà pé àwọn yòókù yín mo ní i'm not a tabligh brother i'm a muslim i'm ahlus sunnah wal jamaah kẹ́ ẹ máa lọ lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfa kẹ́ ẹ máa kó sọ́wọ́ àdìsí yìí kí ní rí fáṣí jama irin fa sí gbogbo yẹn tí máa ń jáde nínú ilé tí ń àdúgbò rẹ̀ tó bá takbiratu al-ihram kọ́lọ́ mọ́sá fi asúnà àwọn tí wọ́n máa bá ọ̀là agbára ọlọ́wọ́n bá wa wọ́n pè kan ní amash amash nínú àwọn ẹni rẹ ni ọmọ ọ̀dọ́ rẹ̀ ó ní òun gbọ́dọ̀ amash fún forty years lòun fi wà lọ́dọ̀ ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ lòun ti ṣe ọmọ èké ọ̀dọ̀ rẹ̀ lòun ti sọ̀dọ̀ ọ̀dọ̀ rẹ̀ gan lòun fẹ́ yàwó sí ó ní wọn ò pèrún bá amash nínú ilé fún forty days yóò ti wà ní mọ́sìkì tí wọ́n tó pèrún Allahu akbar àtàwọn ẹni rẹ náà ọlọ́mọṣẹ́ ìsànú àwa náà lọ. níparí ọ̀rọ̀ mi bàbá wa ń bọ̀ wá sí mọ́ṣáláṣí náà tá a fẹ́ bá tẹkíratò lè ràn àbá fẹ́ tètè dé mọ́ṣáláṣí sẹ́mi pé a máa gbẹ̀ngbẹ́ ládàá yìí yóò máa wùwà kí ká ní ládàá yìí ní ma wá fa ìtẹ́lómi tó máa ṣe mistake yóò máa wá sá eré bọ̀ láti ilé pàrọ̀rà pàpàpàpàpà ìbò lẹ́ ń lọ àní àfẹ́ bá a takbiratul ihram ni ẹlòmíì tó bá ṣe wùdú tán bí oyè tó bá ṣe wùdú tán eré tó bá mú láti ibi tí ó ti ṣàlùwàlá tán ẹ pé ó lè ń lé ni ẹ pé bóyá ó rí àwọn amúrọ̀bà bí ayakela ni eré tí ó ṣàwọnú mọ́ṣáláṣí especially tí imam bá rù kú kí ló fẹ́ ṣe jama ó fẹ́ sáré gan kì í sì fẹ́ ọlọ́run lónìí o ìfẹ́ kọ́mọ̀bà kíráka mi lẹ́yìn ìgbà tí wọ́n bá sálámà eré tí wọ́n wá bá wọ sáfù eré náà lágbá ó tún wá jẹ́ mọ́sálásí tí wọ́n lẹ́tà ìsìn àìmọ̀kan ní jẹ́ bẹ́ẹ̀ gbọ́n tá nàbì sallallahu alaihi wasallam sọ ọ̀gá wa olùkọ́ àgbà anábì ní ìdáná òdìyà bí sọláàtì gbogbo ìgbà tí wọ́n bá ti pèrún tẹ́ gbọ́ pé wọ́n pèrún ẹ̀rí kì í sì ìgbà tí wọ́n bá sì kámọ́lá nígbà tí wọ́n bá ti pèrun ha ẹ tètè máa lọ mọ́ṣáláṣí ìrun tí wọ́n pè yẹn wọ́n pè yín ní pé ẹ máa bọ̀ wá mọ́ṣáláṣí ṣe rí ìkọ́ ọmọ òun ọba wa nu mọ́ṣáláṣí ni ìgbérun dìde ni wọ́n pè ní ìkọ́ ọmọ ọyà àti jòkó àbí ẹ̀jẹ̀ àdìde kírun náà pè ní ìkọ́ ọmọ ìrun pípé ẹ máa bọ̀ wá sí mọ́ṣíjìdì ni anábìrin tí wọ́n bá pèrun fatuha ẹ tètè máa lọ mọ́ṣáláṣí wa antum tamshuna ẹ máa rìn lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa alaykumu sakina sakina ẹ máa dẹ́pẹ́ sakina ẹ máa rìn oye pẹ̀lẹ́ pẹ̀lẹ́ fama adraktum èyí tẹ́ ẹ bá bá fasallu ẹ kí pẹ̀lú wọn wa ma fatakum èyí tó bá bọ́ fún yín fa atimmu ẹ kí lẹ́yìn ìgbà tí wọ́n bá sálámà níbo lànà ìbìtì ní ká máa sá eré ń bí ẹ bá ti dẹ́nìkan tí wọ́n ti ń sáré láti lé àbọ̀ ń sáré láti lálùwalá ẹ ti mọ̀ pé àgbọ̀yẹ̀ sinà òsè kínní kò tó ìmáàmù wà lérí dúró ìmáàmù wà lérí rukún o tó bá ti ń bọ̀ láti lé máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí jàlábí àbá wa kọ lẹ́sẹ̀ àbágbádá tó wá tàkìtì ń bi kọ́ta tó wá ní ọ̀fẹ́ràn ọlọ́run débẹ̀ àbọ̀ òfin gbá géètì ọwọ́ ń pé ìfẹ́ ọlọ́run àbọ̀ ọ̀yọ́ lérí táìsì ọlọ́run níjà marú ẹ̀ ọwọ́ afẹnugbálẹ̀ ọwọ́ ń pé ẹ bàbá afẹnugbálẹ̀ nítorí ọlọ́run náà kò burú àyìnmọ̀kan ni o kí la pè é jama ẹni tí ma ń sáré wọ̀ọ̀rùn kí la pè é aláìmọ̀kan ẹ má jà síbẹ̀ mọ́ o ẹni tó gbẹ̀sìn wa náà ní sọ fún wa yìí pé àyìnmọ̀ ìdíwọ́lé wà fún yàn tí wọ́n ti wá pèrún àbí wọ́n sì ti ń kírun lọ́wọ́ bọ́ọ̀ bá ti ń bọ̀ wá máa bọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ̀ ra wọn ọmọ mọ́dúrásà eré tó bá bá wọ sáfù báyà bí ẹ̀yìn náà lẹ́sà máa dánwó ẹ̀wò dáadáa wọ́n bá eré wọ sáfù ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ kódà o ṣe ti gbọ́ ọlọ́mọ pé ẹ fẹ́ bá jamani àbí ẹ sì fẹ́ bá rúkú sórí àníyàn rẹ da àníyàn rẹ ọ wà tẹ̀lé mùtábà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn àgbàlagbà kọ̀ọ̀kan náà máa ń ṣe ẹlòmíì tó bá ní subhanallah ní tó sọ fún mọ́mù ni pé kọ́mọ́ ti gbèrí ẹ̀dá kan nígbà tó mọ̀ pé wọ́n fẹ́ bá rúkú ebi ó sì tètè kó lè wọ́n lọ́ọ́ máa dictate fún mọ́mù pé subhanallah ipò ẹ̀wọ̀n ti gbèrè o èmi ń bọ̀ o àìsè subhanallah fún mọ́mù ẹlòmíràn nínú aláma sọ́bìrín ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tó ní sùúrù ṣe sùúrù mọ́mù àbí tó mọ̀ rẹ́kọ́ ni bó ni mọ́mù ti ṣe sùúrù fún ọ wọ́n ti yóò tètè kú ní nínú ilé ẹlòmíràn ọtí gbogbo tó ń ṣe yóò nítumọ̀ ẹlòmíín sì ni yọọ máa fẹsẹ̀ gbálẹ̀ kí mọ́mú lè bá a mọ̀ pé ó ti wọlé gbẹgbà gbẹgbà àìsáré wọ ṣáfù tó bá sì ti fẹ́ wọ ṣáfù tí ìmáàmù bá ti wà ní rùkú tó bá ti bá ń rùkú pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ ó ti bá rákà yẹn tí má ti ń gbérí lókè tí wọ́n ń lọ ọ̀bá rákà yẹn òun lókè ni wọ́n ń lọ ìsàlẹ̀ ọ̀bá rákà yẹn. bọ́ bọ́ á di pé onítọ̀hún eh, imam ó dìde sókè kó o tó di pé ọjọ́ ìjàmá ọba rákàyìn eléyìí ni àgbọ́yé ẹ̀sìn wa káwá rúkú ká máa wá mí hẹlẹhẹlẹ látara eré tàn sáàbọ rákàní wọn ò ní kà fún nítorí pé arákùnrin kan wọlé ńjọ́ kan ń kírun girigiri ànábì ní lè túnú kí padà ó ní ìdí ká gbọ́ àgbọ́yé ẹ̀kọ́ rẹ̀ abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala ẹni wọn bá tá a sọ yìí kọ́lọ́n sànfàní fún wa ọ̀làgbàrọ̀ ọlọ́run nínú àgbọ́yé táwọn àlùfáà wa tí wọ́n tún ṣàlàyé ó ní pé tàbá fẹ́ bá ìmáàmù rúkú ó kọ́kọ́ ṣe Allahu akbar lérí ìdúró Allahu akbar ó ní takbiratul ula eh, Allahu akbar tó fi wọ̀run lẹ́yìn náà ó sì wá ṣe Allahu akbar ti rúkú tọba wa bá imam déédéé tọba ṣe bá imam ọmọ bá imam kìlọ̀ imam ti wá wà ní sujud ìwọ wọlé Mama dìde kọ́ máa retí imam pé nígbà tó ti mísìlá kàn yín kí imam ọmọ bọ̀ wá bá ní òkè any position ti imam bá ti wà any position tí imam bá ti wà ẹ ọlọ lè bá imam ń bẹ̀ ni bó bá ṣe ìbáraka yẹn ẹni wọn báyìí tó ṣe yẹn náà ọlọ́run ó ṣe kínní ọlọ́run fún ọ ní ládàá rẹ̀ ọlọ́run fún ọ ní rewọ́ọ̀dù rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá ti bá ìmáàmù sùjúd yóò wá dúró yóò máa retí kí ìmáàmù dìde padà wọn náà lọlẹ̀ bá wọn sùjúd náà ìfẹ́ríkalẹ̀ tó ń fẹ́ríkalẹ̀ yẹn ọgbà aládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá wa a tún máa tẹ̀síwájú nígbà míì pẹ̀lú yọ̀ǹda ọlọ́run agbóyẹ̀sìn wa ọlọ́mọṣà ìfún wa jù báyìí lọ subhanakallahumma wa bihamdik ashhadu an illa anta astaghfiruka wa atubu wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh.